tí má ti lọ sílé náírà oúnjẹ tó má ti gbé fún mi mi ò kí ń jẹun báyẹn mi máa ń gbàwẹ̀ láàárọ̀ mi ò kí ń jẹun sáré máa jẹun gba oúnjẹ mo fẹ́ lọ jẹ torí pò tí mo bá ọmọ mi gan wọn ò lè fún mi lóúnjẹ gan kí n jẹ torí ibi tó ń sùn sí tó mo máa sáré wá tó bá ti dé á ní mi i trust you mo mọ̀ pé ẹ lè ẹ tí ìjọ oúnjẹ mo ní mi ò jẹ́ amúráìsì yẹn á lọ flush oúnjẹ náà bá ti gbé fún mi á lọ flush ẹ̀ ẹran á kó sínú láìlọ́ọ̀nù wọ́n àìtàn bá gbé fún mi ó máa pa sínú tọ́lẹ̀tì ó máa fìgò nà ara wọn papọ̀ báyìí ó máa ní kí n má jẹ o pé mo fẹ́ kí n kú o ìmọ̀ ni ò fẹ́ kí n kú ìwọ dẹ̀ ń gbénu léyìí òde kúrò ó ní three years ní sáyìn àwọn àdẹ̀ni kó tún lo three years yẹn ó dẹ̀ lò ó dẹ̀ pé ṣùgbọ́n nínà ni nínà ni ìjọ kan mo lọ síbẹ̀ wọ́n ní kán gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì lọ sùn kán ní dìpátímẹ́ǹtì kan mo ní mi lọ ibi tí ọmọ mi sùn sí tèmi rí òun lájọ máa sùn síbẹ̀ èsì máa máa gbé mi lọ síbi kan tẹ́ gbé ọmọ mi lọ síbẹ̀ yẹn ibẹ̀ ni máa sùn mi ò lọ ìjọ́ tí mo tún padà lọ another day tí mo tún padà wọ́n ti ti gbé mi sínú mọ́tò wọ́n ti gbé mi débi tí wọ́n lọ ṣùgbọ́n ọmọ mi wà pẹ̀lú mi kò sọ àwọn kan wọ́n kàn sọ pé àwọn ò kí n sùn síbí báyìí mo ní kí ló dé why not ìgbà tí wọ́n gbé mi débẹ̀ mi ìwọ hòtẹ́ẹ̀lì yẹn o oníkan dá mi padà sílé ibi tó ń sùn sí yẹn àjọ máa sùn síbẹ̀ ó tẹ́ mi lọ́rùn máa sà ọmọ mi máa sá àjọ máa ń sá káàkiri lọ sí department lóríṣi tó bá ti lo ibì kan lẹ́nu a tún lọ bá ní a tún gbé mi kúrò níbẹ̀ a ní òun fẹ́ kan pa mí ah, ìwọ náà kọjú kí n sọ̀rọ̀ wá ní mi ò lè sọ̀rọ̀ pé kí n má sọ̀rọ̀ títí títí ìtòṣe last mo wá wà ń bẹ ọ pè mí ó pè mí wá lọ sọ́sítì mo lọ bá ó ń ṣe ep ẹ̀ lọ́wọ́ ni wọ́n ní wọ́n wá lọ ṣe wọ́n wá lọ ṣúùtì ep ẹ̀ yẹn wọ́n ní wọ́n nà án mo wá lọ bá mo ní jẹ́ kí n sọ̀rọ̀ mo bẹ́ẹ̀ mo kúnlẹ̀ fún mo wá ní òkè àwọn tó mọ̀ ó yá máa pè wọ́n kó máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ mo ní ṣé kò mọ Wàsíù Àyìndé ṣùgbọ́n olórin náà ni ó rẹ́rìn mo ní ṣé kò mọ Pasuma ó wá sọ pé òun mọ Pasuma mo ní ó pé Pasuma lójú mi báyìí ó pé mo ní ẹni sí kọ́ mo ní mo ṣáà máa ń gbọ́rọ̀ ẹ̀ pé ó ṣáà nípa kan ní orílẹ̀-èdè Nàìjíríà mo ní pé ó náà máa pé mo ní òkè jẹ́ ká lọ sọ́dọ̀ ọba Ìkòròdú ó fún wa láàyè pé ká lọ sọ́dọ̀ ọba Ìkòròdú yẹn ṣùgbọ́n létà ó ní pé ká má lọ mọ́. sọ́dẹ̀ sọ ìdí tí wọ́n fi ní kí a máa lọ. kò sọ ó ní òun fẹ́ kán pa mí pé kí má lọ máa rojọ́ nítorí kán má lọ kidnap mi mi kì í sọ fún mi ò kì í sọ fún èèyàn pé mi ìyá Mohbad inú ilé tó gbà fún mi mo yẹ̀ṣẹ̀ pé five months bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ pé mi ìyá Mohbad ó dẹ̀ wá mi wálẹ̀ mẹ́ta mi ìjẹ́ kọ́ kí n mọ̀ pé mi nígbà tó kú ṣáà ń pè mi ni mo bí mo níyẹn àwọn èèyàn gan pariwo pé ó ní kí n má ó mú mi kúrò ní ìyànà ni mo gbó mi kó ní kí n máa lọ sí Kòròdú pé kóun lè máa máa wò mí ní time to time ó dẹ̀ tún mo ṣẹ̀ṣẹ̀ pé five months nínú ilé yẹn ó gba ṣọ́ọ̀bù gan fún mi ṣọ́ọ̀bù yẹn mi ti òpin ẹ̀ ó fún mi lówó mo ti ra visa ńlá méjì jẹnẹrétọ̀ ńlá ìjọ tó kù yẹn gangan ó lóun máa send five million sí mi ipe kí n lọ fi rajà ìyàwó ẹ̀ lóun máa wá bá mi ipe kí n pẹ́ tó máa support mi láti lè rajà pé a lè rajà yẹn ní ẹ̀ẹ̀kan ipe a máa rajà yẹn bí àbí three days torí ṣọ́ọ̀bù mẹ́ta mi mo fẹ́ máa fi kan ta foodstuff provision mo dẹ̀ fẹ́ máa fi kan ta fosin mẹ́ta ló wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí tó gbà fún mi torí mi dẹ̀ lè lọ sí kòròdú mọ́ mo ní kó máa mi fi ṣọ́ọ̀bù yẹn náà torí ẹ̀rù ń bà mí mi ò lè gbé bẹ́ẹ̀ mọ̀ pé kó máa mi fi ṣọ́ọ̀bù yẹn rent mo sì bẹ ẹni yẹn lẹ́yìn pé ó ṣàbá mi fi rent nǹkan tó bá owó tó bá ṣàtìrí kọ́ kó fún mi ẹ̀wù nǹkan tí mo rí nìyẹn ọmọ mi ò enjoy ara ẹ̀.